a tó ti dé lóru èní láti máa mú àwọn ètò wa wá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Ribọ Abdulkadir tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa habib musa bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam alhayahu min al-iman rawahu al-bukhari wa muslim translation the prophet of allah peace be upon him said modesty is part of faith transmitted by bukhari and muslim lessons from the hadith one islam preaches modesty to an immodest person is not a true believer. ọlọ́run bá fún gbogbo àwọn ọmọ yìí ní àlùbáríkà kó jẹ́ kí wọ́n ṣoríire láyé àtijọ́ ọ̀gbìndé alkiyama kó jẹ́ kí gbogbo àwa tá a jóbi ká jèrè àwọn ọmọ wa. ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni part two apá kejì lórí ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá a lọ nípa ọ̀rọ̀ zina ìwà àgbèrè ìwà àìtọ́ ìwà ntí máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobin lọ́nà tí ò tọ́ òun ni tá à ń bá a lọ. gẹ́gẹ́ bí àlàyé tá ti ṣe ní part one èèwọ̀ haramu ni Islam ṣe kọjá sí pé ọkùnrin àtóbin tí wọn èé ṣe ẹlẹ́tọ̀ ara wọn kí ìwà ṣìnà kó máa ṣẹlẹ̀ láàrin wọn a sì jẹ́ kóyé ní part one pé tá a bá ń sọ̀rọ̀ ṣìnà nínú Islam ṣìnà ń tó kó sínú pọ̀ ṣìnà kó sínú ọwọ́ méjèèjì bá a ṣe kà nínú hadithi anabi sallallahu alayhi wa sallam ọ jẹ́ wa pé ọwọ́ méjèèjì a máa ṣe sìnà àṣé ìmọ̀ fi ọwọ́ kan obìnrin olóbìn ìmọ̀ rọ̀mánsì obìnrin olóbìn ká máa láǹtagé eléyìí sìnà nínú Islam àáfà ìmọ̀ wo ìhòòhò obìnrin olóbìn sìnà nínú Islam ìmọ̀ rìn lọ bí ìwà sìnà ìwà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo oríkèéríkèé ara wa ṣùgbọ́n sì ní burú jù òun ni kọjá sí pé ọkùnrin tí wọn ò so yìgì wọn fúnra wọn tí wọn èé ṣe ẹlẹ́tọ̀ọ́ ara wọn kan wá máa súnmọ́ra wọn léyìí tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ láyà á eléyìí mọ̀ bí ọlọ́run nínú pọ̀ o ìyẹn ló fà tá a ṣe bọ́ síbi òkú bá tù zání wà záníyà látara apọ́lọ́wọ́n ọba àlékè ọlá ò nífẹ̀ẹ́ irú wà yìí à ń bọ̀ wá síbi aburú tó wà ń bẹ̀ ìyẹn ọ̀jẹ̀ káwa náà ò lè rí wípé ọlọ́run ò fẹ́ káwùjọ dàrú ọlọ́run ọ̀fẹ́ kíran ọ́ dàpọ̀ ọlọ́run ọ̀fẹ́ kẹ́bí ó so ẹbí tí èsì ẹbí ìwà kan wá gbé wánú ẹbí ìwà lọ́lọ́run ṣe ṣe ìwà àsìná ìléèwọ̀ ọlọ́run wá gbé ìyà kalẹ̀ fáwọn tó bá ṣe zìnà ẹ jẹ́ ká mú báyìí nínú ṣẹ̀rí à tá a bá rí ọkùnrin tí ò tí ì níyàwó lé èyún bachelor a tún wá rí obìnrin tí ò tí ì lọ lé ọkọ spinster àwọn méjèèjì wá bára wọn ṣe tí ò lẹ́tọ̀ọ́ tí máa ń wáyé láàrin ọkọ láya láì tí ì sí akdun nìka láì tí ì so yìgì ṣẹ̀rí àgbẹ̀ wá pé èyí tó jẹ́ ọkùnrin á fún lẹ́gba one hundred ẹgba ọgọ́rùn-ún bákan náà èyí tó jẹ́ obìnrin á ọgọ́rùn-ún ara ń táwọn èèyàn ṣe ń tako ṣẹ̀ríà rè bó ni wọn ò ṣe ní tako ṣẹ̀ríà onísìnà lọ́pọ̀ láyé nínú àwọn èèyàn kódà a tún rí nínú ẹni tó lè jẹ́ àáfàá àbí tó lè jẹ́ màámù àbí tó lè jórí olórí ìjọ àbí tó lè jẹ́ pòpáìtọ́ sùkú àbí tó lè jẹ́ nítorí ọjẹ́ táwọn náà tako ṣẹ̀ríà tí wọ́n sì jẹ́ mùsùlùmí kò sí ní tí ó jẹ́ kí wọ́n tako ìlànà ọlọ́run ju wípé ẹgbà wọn láti orí wọn débi ẹsẹ̀ ìyẹn wà nínú táwọn èèyàn ṣe ń tako ìlànà se wọ́n fẹ́ yọ ní ni ìyẹn lọ́fà kí n tó sọ òkú bá tù sínà ìyàwó òun ní bẹ fún ní sìnà ń gbé wá kí ni Islamic Penal Code kí ni Islam sọ lórí onísìnà ẹ wá wo hadisi kan ni eléyìí tí ìmáàmù wa Ibn Kathir wọ́n mú wá níbi abẹ́ ááyà tí akẹ́kọ̀ọ́ wa kà fún wa ááyà wà látẹ́kọ́rọ́bù zina ẹni tó wá bá nàbí sallallahu alaihi wasallam tó ní kànábì ọ̀yọ̀ǹda fóun kóun ọlọ́ máa ṣe sìnà ànábì wàá bá ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ sẹ́nu rẹ̀ ó dùn kí wọ́n bá ìyá rẹ̀ ṣe sìnà ó nínú òun ò lè dùn sẹ́nu rẹ̀ ó dùn ìyàwó rẹ̀ kan bá ṣe sìnà sẹ́nu rẹ̀ ó dùn sísítà rẹ̀ lóbìnrin ọmọ ìyá rẹ̀ lóbìnrin sẹ́nu rẹ̀ ó dùn kan bá ṣe sìnà ọmọ rẹ̀ lóbìnrin sẹ́nu rẹ̀ ó dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó nínú òun ò lè dùn tíwọ náà bá wá fẹ́ lọ ṣe sìnà àṣẹ ń tọ́ fẹ́ bá ṣe sìnà yìí nínú kọjẹ́ ìyàfẹ́ nìkan nínú kọjẹ́ ìyàwó ẹnìkan nínú jẹ ọmọ ìyàbìnrin fẹ́nìkan nínú jẹ ọmọbìnrin fún bàbá kan gbogbo wọn náà nínú wọn ò ní dùn ilé fàtẹ́sì ráwọn tọjọ ní sìnà àwọn náà máa ń mójútó ọmọ wọn obìnrin jù ẹ̀ẹ́rẹ́ ń tó bá jẹ́ apani kèé fẹ́ wọn mú dà kọjá lẹ́gbẹ̀ẹ́ òun náà tọrọ mọ̀ pé òun náà máa fi dà pààyàn ilé ẹ̀sìn ráwọn tọ́jú ní sìnà náà lù wọ́n wà á ọmọ wọn obìnrin kí ló lè ọmọ rẹ fún ṣèbí tí wọn náà gbìn ìlọ́fẹ́ táwọn ìwọ ń ṣe sìnà ìwọ ọ̀fẹ́ kan rẹ ṣe sìnà ọmọ wa pólíìsì ẹ̀kí aago mélòó lọ jáde níbo lọ gbà lọ kí ló dé tí fóònù rẹ ọ̀wà rìchébù torí wọn náà máa ń tọ́ ọmọ ṣe pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ ó ní wọ́n pa fóònù tóbi wọn ò fi ní rí wọn pè tí bàbá wọn ò fi ní rí wọn pè ìlọ́fà tí gbogbo wa inú rọmọdán la wà yìí ní ìsìn kálukú wa ti túbà àṣẹ sìnà mọ́ àwọn ilé ìsìnà báyìí òkúta dé bá wọn wọn ọ̀rọ̀ játa gbogbo àwọn ilé ìyapa ọlọ́run tọ́já sí pé kálukú ti máa ń pàdé lálẹ́ tí wọ́n sùn bẹ̀ mọ́júmọ́ wọ́n mọ̀ ti gbọ́lúdé kí ló jẹ́ wọ́n gbọ́lúdé àṣẹ ẹ̀yìn náà lẹ́ ń patronize wọn táàwẹ̀ bá ti wá lọ ẹ mọ̀jà patronize mọ́ àti ń túbá báyìí wọ́n ti ń bọ́kàn wa kúrò nínú iná ẹ mọ̀jà padà síbi ìwà kíni o ọmọ iná mọ́ ẹ̀yin arúsìn ọlọ́run ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ́wọ́ gbọ́wọ́ lárákùnrin láyà ó wá bẹ lọ́hùn fún ìwọ ọlọ́hùn bá ní sípayọ ọkàn ọmọ yìí mọ́jì ó lè máa ṣe sìnà bá ní sọ abẹ́ rẹ̀ kúrò níbi ìwà àgbèrè à ń dọ́gbọ́n ka àwọn ọ̀rọ̀ yìí kálẹ̀ lásìkò wa lùpẹ́ òun ni pẹ̀lú eléyìí ó jẹ́ ó yé wa pé ìwọ tó ọ lọ ṣe sìnà yìí ìyàwó ẹnìkan ìyàwó ìyá ọmọbìnrin ẹ̀gbọ́n áùntì ẹnìkan sísítà ẹnìkan nìwọ náà fẹ́ bá ṣe sìnà bínú tiẹ̀ ò ṣe ní dùn kí wọ́n bá ẹbí tiẹ̀ lóbìnrin náà sì wà ìtọ́ yìí nínú àwọn yòókù náà ò ní í dùn ọlọ́run ọba ọba àlékè ọlá tó ń sọ fún wa pé iná lọ́à láyà amúrùbèlè fàṣà òun ọlọ́run ò lè pàṣẹ ìbàjẹ́ láíláí òun ọlọ́run ò lè pàṣẹ tí ọmọ dá wàhálà alẹ́ ọlọ́run tún kọ́ṣàn wa nínú Quran wàlá tufsidul arúbọ̀ báàdà ìsìláhìyà ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba àlékè ọlá tó ti tún orí ilẹ̀ ṣe ìyẹn lọ́jẹ́ kọ́lọ̀ wá gbé ìdíyà jẹ punishment tó jẹ́ pé àwọn onísìn náà àgbáyé wọ́n rí sí nǹkan tó ṣe kí ni o wọ́n rí sí n tó le kọ̀dẹ̀lé ọlọ́run fẹ́ fi fọ àwùjọ mọ́ kọ̀fẹ́ kí wàá sì náà kọ̀fẹ́ kó máa lọ òun ni nínú súrọ́tù náà Quran chapter twenty four verse two ọlọ́run ni azani yàtù wazani fájìlì dúkúlà wáhìdí min umami atajalda tẹ́ ẹ bá ti mọ́ ní sìnà lóbìnrin àwọn àáfàá ní kọ́dàmọ̀ lọ́hùn zani yàtà àlázání ọlọ́run kọ́ dákọ̀ obìnrin onísìnà kó tó dákọ̀ ọkùnrin wọ́n ní kí ló fà torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀sìnà tí máa ń wáyé àwọn obìnrin ló ń fà àádẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ náà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀nà tí àwọn ìmúra tí ọ̀dà táwọn obìnrin ń gbà múra nù òlu tó sọ àwọn ọkùnrin tó rẹ ju rẹ̀ ńlẹ̀ nígbà òun náà bá tó rí tí ò ara rẹ̀ ọba tún ṣe kíni o yọ ọba tún gbé fúkẹ́fúkẹ́ ọlọ́run náà ti di páwọn obìnrin ma ń fa kí wa náà pọ̀ jù láṣẹ ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun ti ìjáàbù ìjáàbù èsè ń tọ́yẹ ká máa gbógun ti à ń bọ̀ wá sórí ọ̀rọ̀ ìjáàbù nínú rédíò programu wa lọ́dún ìpẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run láwọn lóbìnrin ọlọ́run obìnrin tán jẹ́ torí pé ń bọ̀ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ìdájọ́ tí ń bẹ jalè jù tẹ́ ẹ bá rí èèyàn mẹ́wàá tó jalè mẹ́jọ sí mẹ́sàn-án wọn ọkùnrin ni ṣùgbọ́n tó bá débi zìnà ẹni tí máa ń jẹ́ kí wàá zìnà ọ rọrùn jù àwọn obìnrin ni ọlọ́run wa ni tẹ́ ẹ bá ti mọ́ ní lóbìnrin wà umami ọlọ́run ẹ fún kọ̀ọ̀kan wọn ní hundred one ẹ má dànù wọn ó ṣe yín nínú ẹ̀sìn ọlọ́run nínú ìdájọ́ ọlọ́run àfẹ́fí hukumi láì wà ṣẹ̀rì àtìhì ìdájọ́ tọ́lọ́run gbé kalẹ̀ ẹ má wò kẹ́ hánà wọ́n náìtì lọ́wọ́ à ń sunkún wàhálà yóò ti ń sunkún ẹ tún fún ní mẹ́wàá yòókù kódà tẹ́ ẹ bá fún ní náìtì éètì òun lọ́ bá ń ẹ tún fún ní méjì yòókù ẹ má wọn ó ṣe yín o níbi ìlànà tọ́ba já sí pé lòdòdó lẹ gbọ́ ọlọ́run gbọ́ ẹ tún gba ọjọ́ ọ̀kan ìtẹ́ dùn wájú ọlọ́run gbọ́ láti ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń takò òfin ọlọ́run tẹ́ ẹ bá rò wípé ayé yẹ yín ẹran ti ìjọ tẹ́ dùn wájú ọlọ́run o ìlọ́lọ́run ṣe ni pé àwọn tí ò ní takò tọlọ́run wọn ò ní ròyìn méjìlá àwọn tán gbọ́ ọlọ́run gbọ́ àtijọ́ tí ó kó àwọn àtọlọ́run èyí ń lọ́jọ́ ọ̀kan yìí wálíyẹ́ṣád àbábáwù máa tọ́ ìfàtún mínàlì mọ̀mìnì ọlọ́run ní kèsì ni o a rí àwọn èèyàn kan nínú àwọn mùmìnì tí wọ́n witness ẹ̀ tí wọ́n wà ń bẹ̀ torí tọ́lọ̀ ń fẹ́ kó ṣe iṣẹ́ tá a fẹ́ kó ṣe òun ni pé ẹni tó bá rí ibi tán ti na oníṣìnà tó ń sunkún tó ń wa ẹkún mu òun náà ò ní lè ṣe ṣìnà ìbàjẹ́ ọmọ dínkù ní àwùjọ eléyìí ni ìdí àjẹtọ́lọ̀ ọba àlekè ọlá tó gbé kalẹ̀ fún àwọn tó ń ṣe zìnà ọ̀dà ẹ̀wá àwò kí làwọn tó ń ṣokùnfà kí zìnà gan kò di tọrọ fọ́nkálé nínú ìlú wa ní àwùjọ wa àáfàá ní alákọ̀ọ́kọ́ nínú àwọn tí ń fà á tí sìnà fi ń ṣẹlẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ni masul mar'atil wa musofa musafahatuha ká máa fọwọ́ kan obìnrin tí èsì ẹlẹ́tọ̀ọ́ wa àti ká máa bá bọ̀wọ́ èyún nǹkan méjì ló kó sínú ẹlòmíín lè mọ̀ bòbí ìbọ̀wọ́ yọ kẹ̀ máa fọ́ra obìnrin nígbà àyà yọ máa fọ́ra ní àwọn ara tó fi já sí pé bí ìgbà kálẹ̀ èèyàn ń tage bí ìkálẹ̀ ọkùnrin àtòbí wọ́n ń dọ́gbọ́n gbádùn ara wọn pẹ̀lú ìmọ̀ fọwọ́ kan rẹ ni nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ń bi eléyìí wọn ní lè control rẹ̀ mọ́ èèwọ̀ sí nínú ìsìláàmù ká máa fọ́ ọkàn obìnrin tí èsè lẹ́tọ̀ọ́ wa bó ṣe jẹ́ èèwọ̀ ká máa bọ obìnrin tí èsè ìyàwó wa lọ́wọ́ ìyẹn ló fà tọ́já sí pànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ń sọ pé èmi tẹ̀ ń wo ìnílá ùsọ́fì ùnìsà èmi èé bọ obìnrin lọ́wọ́ nígbà tánàbí bá àwọn ọkùnrin sì jẹ́jẹ́ ó gbọ́wọ́ kalẹ̀ àwọn ọkùnrin gbé ọwọ́ wọn lé ní orí nígbà tó kan àwọn obìnrin ànábì ní ẹ̀yìn obìnrin èmi èé fọ́ kan obìnrin o èèwọ̀ ni nínú Islam ká máa fọwọ́ kan obìnrin eléyìí a gbọ́dọ̀ gbọ́ yé pé èèwọ̀ ni àtàrà máa fọ́ ọkọ̀bìn máa bóbìnrin bọ̀wọ́ yìí ó ń jẹ́ kí ó líìdì àwa lè rò pé èèyàn kẹ́ bóbìnrin bọ̀wọ́ lásán má rò pé lásán ẹ lè bọ̀wọ́ láàrin ọdún márùn tí ò ní sí wàhálà níjọ́ tí wàhálà ọba ṣẹlẹ̀ ọwọ́ lẹ́bọ̀ ẹ̀yin méjèèjì ò ní lè kọ̀ǹtró ara yín mọ́ tí ó lè dìyín débi ìwà àsìnà tá à ń sọ yìí haramu nínú Islam gbogbo àwọn òbí ẹjẹ́ àrẹ àwọn ọmọ wa kán mọ̀ pé èèwọ̀ ni kí ọkùnrin kọ́ máa bóbìnrin bọ́wọ́ bó ṣe jẹ́ èèwọ̀ kóbìnrin náà máa ṣe kíni o kọ́ máa bá ọkùnrin bọ́wọ́ a máa tẹ̀síwájú nínú papiri pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ilé ẹ̀kọ́ mufliun high school tó wà ládùúgbò muslim ìfẹ́ lódún ìdí òbí nílùú ìbàdàn àwọn náà sọ onígbọ̀wé ètò yìí annual Ramadan lecture wa the evening live bá a ṣe ń kéde ẹ̀ yóò wáyé ní Saturday April twenty four nínú ilé ẹ̀kọ́ wa níbi tí dókítà wa Najimdeen Abdulhamid Agboluaje tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ nípa dangers at home àwọn ewu eléyìí tó máa ń ṣẹlẹ̀ láwọn inú ilé mùsùlùmí kí ni solution sí títí òru ọ̀la tá a máa pàdé ìmìnira ilẹ̀ Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.